الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما وكرمك يا ذا الجور والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 dika yanyi tauhidul amma dinyi tauhidul khason dinyi tauhidu khasotil khason diba kanika idaizi tauhid onanan ọbịka anyị sụwasị ihe petete na iso no resi yɛ pɛ tɔtena yɛ ano da anyi so resi sika na ko eri hoo na yɛ iniso no no esi yɛ pɛ tɔtena yɛ ɔba heko muri ɔno nyara gyinigyini do sohyɛ ɔka na ko eri aheka na bɛ na ɛba heko muri hi ahekesa na bɛ na ɛba heko muri hi ɔrɔ isa so muri hi do sohyɛ ɔka na ko eri isa na bɔ ɔisa asa ɛna ɛbɔ muri hi ɔrɔ ŋa hi omuri hi do sohyɛ ɔka na ko eri anwahia nabo ene banwahia omurihi ibobo zari kanini hunu nwere so oisha itura oijei oito omurihi ubu onro isi rechiru omurihi ubo onro ikwo kare ni do omurihi na me ono bichaka ndo omurihi onro izo nari ndị mba onro ikwe ni do omurihi dimba kaneka ina abisa ni manzari taa. ayire yire nyibi ni hete amasizuka esobi obono ina no muri akani kai أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض قل أنتم لي هواسي أغير الله أتخذ وليا omorihi ma omori ma ba na ba tete dim na zo sa ko be kire ma yemin awra me da ma ba me fatir samawati wal ard omori ne kaka ono tun samon rete suni ono ketani do omori aka hasan kai afadayra allah abutaqi hakama obri mo omori imeku ne si so sa anaba makarere ya memin eh omori karịa anyị anyi kami shokare in second no muri ma no mini shokare ono huran no muri no lekai kul afa ghayra allah ta'muruni a'budu ajwal jahilun agre mo mana hi e ona maye manago mori titenene dimenezi sosa onima heke eye ẹ sẹ́wọ́n máa wọ̀. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليهبطن أملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وقم من الشاكرين أتتي وانتمري أنك مريت تنوهين يونتون نمبي دي دوبي دي وانتمري ọ̀nà rẹ̀ sí tu ihe ugboro anụbikaye lẹ́yìnà ṣirakta ẹ̀wọ́n tó mori wọ́n sì sábẹ́ náà mori yẹ kẹ́ lọ́yà ọba tó nà ama luka ó kọ́ra ọba náà gara ha wọ́n lọ́ta kó nà nà mìíràn xasiri lu yìí nà nìyẹn kàkà ihe ọmẹ bali laha fàbọt ilé kawa ha kó mori ọ̀nà nyàrá gẹ́gẹ́ni قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم هنيفا وما كان من المشركين قل إنني هداني ربي ewon to muri kai wa kai o muri ham o sho le zumi o vorum tole ila sirat mustaqimin o zene kaka o je tere دينا قيما اما ضحك انك كبر جاترني لفظ ابراهيم حنيفا اما ضحك النبي ابراهيم النبي ابراهيم إيه، اهكنك كو هورو اهكيرتي اهكوري بو هورو حنيفا اظنان وما كان من المشركين النبي ابراهيم اي انه نصص بلا مريهك قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ewon to muri kai wa kai inna salati awe ri salami wa nusuki ati ahekam wa mahayaya atabehami imemela me wa mamati ati etaham orusham lillahi rabbil alamin omuri mi shoje omuri anabo hina behapiti wa mamati ono ɛsɛ akae lɔɔre ka wɔn a yɛayɛ ɛmɛ maa mɛ ha mbɔ no maa zaa adwozi ɔmori mɛmɛ kama mɛɛ wɔn a maa ti abɔ ɔmori mɛmɛ kama ma ne ɛna na ne mi lɛ esuutu ihizɔ ɛha maa mɛ taa lillahi rabbil alamin ɔmori mi sɔ jɛɛ ɔmori yɛn na bɔ hinɛ yɛ hepiti laa shari kala ɔmori ọ na ɔnyɔ hin dɔmori dɔ la kaa oh, sa فلا تدعوا مع الله إلها آخر فتكون من المعذبين ẹ̀wọ́n tó mọ̀rí yìí asọ́nà ahé sọ́sẹ́ bá wùrọ̀ mọ̀rí yìí o asọ́nà tí sọ́sẹ́ ògbó vẹ́kọ̀ mọ̀rí yìí فتكون من المعذبين ẹ̀ dùwàbá yìí nọ́ọ̀dọ̀ ní kàkà ọ̀nà mọ̀rí yìí bàárọ̀ ẹ̀ dùwàbá yìí nọ́ọ̀nù yà òmùrí ọ̀há ẹ̀họ́ ọ̀nà yà ọ̀n tó mọ̀rí òmùrí yìí bẹ́ẹ̀ káàkiri yìí amma ya zire mani ọ̀rọ̀ abánahẹ̀ piti omori ya kan ọ̀sọ́tí ọ̀tọ́ omori ni lọ́mọrí rà ká àsánikayé látàjẹ́ alma aláhẹ̀ ìlàhàmà àkàr fatakọ̀ ọ̀dà màdìmọ́mà màkàzọ́lá asányin sọ́sọ́ ló sì bẹ̀rẹ̀ omori hẹ̀kẹ́ asányin sọ́sọ́ onusi bẹ̀rẹ̀ omori onusi bẹ̀kọ́ omori lùwàbàdísọ́nà orí lùwàbàdísọ́nà eh? isamu wa heke fatako uda madmuman makhazula duwa vavari oda ene kaka madmuma duwa varo no huvo ido mori hi ine ku ikiyama makhazula duwa vava no mori horovo ne ene aka egumbo mori hi o katewu jori kai e, oyo na varin and enyo ọgbọ́nba náà yà ń yín ní ẹ̀họ́ náà tẹ́ kó náà gbogbo mọ́ mọ́rí ọmọrí ọ̀rọ̀ kára ọgbọ́nba nìkan náà kò lè inú yọ ọ̀dọ̀ náà ọ̀yà tì nà tìbí ọmọrí ọ̀há ẹ̀họ́ náà nìyí. lómọrí dọ́rọ̀ àká àfọ̀n kẹ́yìn. wàlá tàbí wọn aláhi iláha náà kára lá iláha iláhu kúlù ṣẹyìn hálìkùn iláwàjẹ asúhì sọ́sà bá wùrọ̀ mọ́rí asúhì sọ́sà asúhì sọ́sà bó vákò mọ́rí yìí la ilaha illahu enyo hina sanahu yake ebo muri kullu shay'in halik abisa sabi atahiyatan illa wajha ebo muri ono nyara gene gene do muri do rakani kai kul afara'aytum ma tad'una min dunillahi in aradani allah bidurrin hal hunna kashifatu أو أرادني برحمة هل هن ممسكات رامته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل وانتم لي هو سكاي أفرأيتم كامل نديري سوزمنني ما تدعون من دون الله إذن واحد كأنه أتبونني وفبيل مؤمري إن أرادني الله بدر أن ينكتنوا مريش كنا سكانين هل هن كاشفات دره ẹni ìsọ́nà orí ẹnẹ ọ̀n ìsọ́sọ́ náà ọmọ àhẹ̀kẹ́ náà wọ́n dún ẹ̀tọ́ àdó náà wọ́ ẹ̀yẹ nkọ́nkátọ́ na kẹ́nà kòólè ànyẹ nkátọ́ náà mórí ìsọ̀nà sí kányẹ ẹ̀yẹ nzí nà nkátọ́ náà wúrọ̀ rẹ̀ ẹwọ́ ara rẹ̀ ní ìdẹ̀rẹ̀ àmàtí omori orí na sika yẹ ànyẹ sika ewon to mori kai wa ka o mori o haune alayhi yatawakkalul mutawa alayhi yatawakkalul mutawakkilun àwọn na ko na shaye tun sa ore ko na shaye tun o mori kuri na wa ya wa na shaye tun o mori o mori dole kai وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يريدك بخير فلا راد لفضلك أمري وإن, وإن يمسسك الله بدر أمري أن ينكا تنسي يوكا فلا كاشف له إلا هو أن يوكا كوكا نقول إليه أمري أنا وإن يريدك بخير أرى يعيزا أمري أنا كتو فلا راد لفضلك enye mama abdua izo na obarema omuri doba kaina ini pa ashabul kafi ini nizwe na te inu te ha ya no do ini re ene ke do muri do ka e shahe ke nizwe e si tauhid nizwe omuri okayi فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه الها لقد قلنا اذا شفقا omori ọkai ashabul kaji ni hano den ni ka rabbuna rabbus samawati wal ard omori anabo hino yai ono bo hino isabo retesi lam nadwa min dunihi ilahan yẹ́ẹ̀bà ti sọ́sà ìbò yẹ́ẹ̀bà àhẹ̀kí sọ́sà òbẹ̀bẹ̀rẹ̀ mọ́ òmùrí ọ̀nà lọ́kọ̀dẹ̀ kó nà ìdán ṣàpàpọ̀ yẹ́ẹ̀bà bọ̀ mẹ́ẹ̀ ìrẹ̀ ìrẹ̀ ihu na na-ejere abụọ kẹyà tí sọ́sà bọ̀ fún mọ́ mọ́rí yìí ehun ayé máa wọ́n lọ tí ó tó mọ́rí nìyí lọ́mọ́rí náà káyé náà ẹni pí sọ́hìdì yà sí ọmọrí ọ̀ka yìí wọ́n máa lílá àbúrò lẹ́bí fọ́tọ́rọ̀ mi wọ ilé yìí tó rọjà wọn àtàkìlómi dúnìí alẹ́ hàtàmù

enesike na ɛwɔ na omuri hito to dɛ ka eye ɔnto na nebi yi sɔ to a ɔmo awele anebi yi to iso omuri ɔre so to anebi yi ato ɔso to to lɔtɔ to omuri ni ɛdi ɔmo ekuru esike na ɔwa bi habibu na gye adɔka daaka ayiwa keeye de ni de wàmá liẹ̀ la àbúdù lẹ́bí fatara ni sẹ́wọ́n kàfí mi hẹ̀ kó mórí àná tó nà mọ́ wọ́n ilé yìí tùrù jàró ó mórí àná ibà máa bá yà àná nífa àfàdé máa nà mọ́ mi ń dún nìyí alì àtàn máa ma nà bá kọ́ ẹ̀tẹ́ dí mi nà zi sọ́sà kọ̀nà kókó fi sáwọn kàmá hẹ̀kẹ́ nà obìnrin mọ́ mórí yìí in yuridini in yuridini rahman in yuridini rahman bi durrin omori amama n'ayamba anyanka finis kuno kutum latugunish anishafa atuhum shay'an isene uliene isasene ebo omori hi enyu yuvene nuzudo enazudo mtuhunu omori yo wala yunkidu enara buham Slot mtu omori hi omori dora kasa nikaye ya ayuha nas duriba mathalun fastami'u lahu إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب يا أيها الناس أمريوا هي أنه ضرب مثلا فاستمعوا له أشقي جوا نهي تيوم من بطل وعوانني inna alladhina tad'una min dunillah omurika we risoso nwa tubo no obiremo obiremo no omori la yakhluqu dhubaban enenyo mutuno isi isi ne hirabo wala wikitama ulahu oje ya bana he so be de gine be de gwenwo oboto so kai je bi atunisi wa in yaslubuhum dhubabu shay'an la yastankidhuhu minhu isole ma se tete yori abo omori kisi oni na na nare disi ni na nane gono orí ọ̀nyẹ̀wùdọ̀ ọ̀nyẹ̀wùdọ̀ ọ̀hún mú bí sí ẹ̀họ́ ní sì ṣe àbọ̀ orí ọ̀nyẹ̀wùdọ̀ dọ́ọ̀fọ̀ tọ́ọ̀lẹ́bù wọ́lmọ̀tòlóòbù omori kọ̀dà kọ̀mì tìsánà hẹ̀kẹ́ àtìsánà hẹ̀kẹ́ ma kọ̀dọ̀rọ̀ lọ́hà omori kẹyẹ́sọ̀n tìlọ́wọ̀

a tuturutu na alquran jozi reyire abire no sono non oni yari kageta we ni to a hiri yuzo iso kete kai aso so de no mori heke iero kabo mori ya jozi ko mane ka a hiri ni re ni re ni re ni re ni re ni muri amababa ya

alayhi salatu wa salam ọ̀nà ọ̀dọ́bìdì ọ̀dọ́bìdì ọ̀dìnà lóòrò ń tó múrí dẹ́kọ̀ ọ̀dìdì iná náà mo múrí wọn ká yóò ń kọ ọ̀sá àṣà níbi ibrahim. tó sọ́nà máa ní ibrahim ọ̀dọ́bìdì nítorí ọ̀dọ́bìdì ọ̀dìdì iná mi. ọ̀dọ́bìdì mìíràn ló ń tó múrí wọn bìnẹ̀. jòzó má máa na-aka anyị nikaye ya hama n'idi ibrahim ino isito hii n'olili ete n'olili nsiriputa abisa n'abọ ino ineeta eneyi ya eya omuligi na omuli ndị aka anyị nikaye. kọbịta anatela akwọmụsọ atụmaso na ntụfi ibiri ọhịma. حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده أمري أكاني

Wa تعبدون من دون na يا ركر وكرا ya نسون واحد كان نيبو مري نسون واحد كان اوزري na مري كفرنا بكم يا مكاوري ya يا را مكاوري هونني anke anke ni ni me mu kaviri tauhid aba mere e adu kere ni ni ama we go unfortunately sinyo ime mnyo ntuma ni Unfortunately. Ara babaya. Ara babaya. Ago komisi yeta ne ye ya misi yeta je. Ona kana ni to ni do kuchire. Lati otu omori ni. Omori ama babaya ni ni. وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده anabi ibrahim tɔni afɔmasa asali hɔnɔ nana kaya ne kora nana ahekori kaye ɔra ahuri itwe hɛ na aka ne yɛrɛ nɔɔya sabi ɔyizɛ wɔn ne bi wɔn bakdɔ atɔyizɛ atɔyizɛ ŋu hɛrɛ abadan tinafide hata tominu bilahi waada aka wo dɔɔni do omori onyɛrɛ gene gene ne sɛmɛ ka ne ibrahim ma ne kayewa tɔn na kora na sasa ɔdi ka ana kora ne ma na ko ma na ko ahabɛtoɔ ana kora ne ma na kora kutoɔ ana kora ne ni sɔ ɔyɛ nyanya owa mɔ ma ne ko ama ana bi si kabiri ami kabiri kyɛn na ɔkɔ odidi wu sɔlɔ ntutɛ ɔkɔ odidi wu. kai aso ma hekao ana ma wa heka wa ma hekao re ma bana ana ma wa heka wa kare o mori ya re ma bana ija ma anye kala da wa to ni babda wo ni ma bi kai ija o kaka we ro bi kare o mori ija o kaka e eh ja akwa hana o bi no ni ma heka o mori ya eh ija ma kala da wa to o ija no na bi o ija mo here ija no e ni agukomori ọkàyè láyà náà hákùmùlọ́ adìlẹ́dínà lẹ́mí ọkọ̀ tìlúkùn fi dínì wà lẹ́mí yókùrìjúkùn mi dìyàrí kún an tabarúrùn wàtò kó sì tọrọ ilé iná láàá yóò hẹ́ pọ̀lú náà ó sì ọmọrí ọkọ̀ náà yọ ẹ̀ adìlẹ́dínà lẹ́mí ọkọ̀ tìlúkùn fi dínì wà lẹ́mí yókùrìjúkùn mi ẹni ní ìkẹta ẹni ní ẹkọ na ọnini iná ẹkọ ní wàmẹ nini na nẹẹrẹ dùn nini húrẹ kọrọ ọnini antabarro ogun omori kò ní oyè ọyẹ ìkàfẹ yẹ mi bìrẹ tẹrẹ káwọn na omori yẹ yẹ mi bìrẹ tẹrẹ káwọn na ọnà nínú nàbọ yẹ bẹẹ dà dẹ nẹẹkọ oligi omori kẹ yẹ mi bìrẹ tẹrẹ káwọn na antabarro ogun. وتقسطوا إليه أمريكا ديانا مبابا كوانا إن الله يحب المقسطين أنا أمري ونسيري أنا بابا نمري لك إنما ينهاكم عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم على إخراجكم أنت والله أمري كورونو نيوي كاي أنيسا كوي وابا بي جوزوزي Enebe bɛ nne ne ha na na hɛkae De bɛn gyina ho ne kɔrae a na yɛhera kum kom gɔdze ne sɛ ɔbɔ ne ka ha na ɔne da ne kada kɔ anka wɔn lɔ yiri mɛ wɔn lɛ no no muri yɔɔye wɔn dɔɔ n'ɔba gye إريانا إبراهيم كأنك وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده irisia kɔnɔn ana ibrahim se kaya wani kɔnɔn ni kaye o de ye ɲimara a fɛ hɛn n'a kan ne mɛ n'o yan ɔyi dɛ n'o ne bɛ ɔrɔ n ye ŋo hɛrɛ joli báwọn ẹ̀ṣọ́ ọmọ nàbà sallallahu alaihi wasallam ka aza olomori tontuhi dọ́tọ̀ náà yíwa anafirika ẹ̀kọ́ ha nà nàbì ẹni mo n'omùrí àti àhàlá kẹ́lú ẹni mo n'omùrí èsì ibu ẹ̀tẹ́ orí àfẹ́ nìdọ́ àmì ẹni na ló ń tó omùrí kọ́ kẹkẹrẹ yá tọ́ntẹ̀kẹ̀ náà dìdọ̀ ama dẹ́rẹ̀ akọ àná ń tó kọ́ọ̀rọ̀ rẹ̀ kàrẹ́ yóò mórí bí rẹfẹ́tẹ̀ sí mórí yìí ìzọ ilẹ̀ ààrẹ lọ́tún tó wùrí yìí ló mórí dọ́ra káyẹ̀káyẹ̀ wọ́pùlọ̀ aláìhìn nàbá ibrahim إذ قال لأبيه وقومه ما تعبدون أمريكا وانتم أمريكا كايا ذنبا كايوا نبأ إبراهيم إنبا نبي إبراهيم إذ قال لأبيه وقومه إن جنا نبي إبراهيم كايا بام وقومه أتانا قرآن ما تعبدون سوى هكننا أنا صلاة وتوب لي أيوة نبي إبراهيم ودي سنة هكي أيوة ورأي أصلا نبي جوزي أهوه سوى نبي إبراهيم هكننا أنا mata abudun ije nnabohi ohi desiri n'ugbanyugohi kọlụ na abud kọlu na abud asnan fanadọlọ laha akefe dịka hụ orie na heke nọ ụlọ na abịa asnan na ere babi konyere ere ebe kene ọgwụ eta abikogwu na abụ na abud asnan ya hekori onye nọkụgbụ fama vannu ha akifina bí ìdè wọn yóò bí ìdè wọn yìí bí àhẹkẹ. ana ibrahim dọka òun òun ana ibrahim kẹ káwá ya nfa òun na ya anyi anyi ọra ha ẹni kutu ni ẹ ẹ yà mẹwàá fani nìyẹn ara nkata kẹtẹ ní kutu nìyẹn. ebe na anọ na na-enwe ihe nọ eji uhie na a parike ka aka yi قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون ẹka àwọn ènìyàn méjì ka dáadáa bẹ́ẹ̀ ni náà mẹ́ni na ní níbi tó dáadáa bẹ́ẹ̀ ní rẹ̀ sọ nìyẹn ere náà nù. èrè àhẹ̀kẹ́ rẹ̀ yìí sí irahe ko muri bire na wure kawe si na jere kera na bore kera na bibera matu to muri ni ana ibrahim dokai qala afara'aytum ma kuntum tabuduna antum wa aba'ukum laqdamuna fa innahum aduwwun li illa rabbil alamin ana ibrahim dokai awo erisu ahɛkɛ ne tɛw na ataradaw ne rɛmrɛm a ɔbere mu ɔmori hi fɛ innahum li fɛ innahum adugun li ɔne wiɛ leemin illa rabbal alamin ebo ɔmori hi anabu nyɛ abɛ hekiti egya ne ibrahim kae bɛ ran kae isɔmu ahɛkɛ ne naabɔ ɔnuru wa wɔne we sani ibrahim a kae ma mi ka ɛkɛ ne ɛwɔ se a yɛ ɛkɔɛte de yɛ anyɛ nkɔtɔ ne bi kubetu ɛkɛnɛ ɔbɔsɛ a ɛsɛ mo kawa hɛkɛn naa ɛka anyi sɛ nili ɔne ne ewa. wa n'esi deɛ nenduo de anyi kata na ba ne ɛkɔn ɛkɔ tum deere ɛkɔn kata tum ɛsɛ ne ibrahim a kaayɛ na ne wa nyi na ne ibrahim dɔbɔ kaka rabbal alamin ewu omori yi anamu hinɛ abɛhɛ piti. الذي خلقني فهو يهدين omori ọ̀nà ya túnamìn omori ọ̀nà ọ̀nà ya inúrẹ̀ ọ̀kíkà ọ̀rìnú kọ́rọ̀ mi mẹ́ ọ̀nà àzùmọ̀zẹ̀ ní wọ̀lẹ́bí wọ́n yóò tó mú ní wọ́yẹ́sìtẹ́ omori ọ̀nà ọ̀nà àṣẹ ní ya sí ìmí ihun wọ̀ ìdá màrí tùfọ̀ wọ́yẹ́sì omori ọ̀nà wàlàdí yomi tuni fúnma yoyin omori ọ̀nà ọ̀nà omi dọ̀rẹ́ hami mẹtọ́mọ náà wàá sinna so ufi àbọ̀ wàá ha omori rẹ so hẹ wà dama àbọ̀ ọ̀jẹ̀ yọ sọ̀n dọ̀rẹ́ jẹ́ yìí yọ ọmọ báà ọ̀fọ̀bìrẹ̀ musu dọ̀jẹ́ yọ ẹkú náà omori rẹ bá se ìpẹ́tẹ́ ihun nìkúta ọ̀fọ̀bìrẹ̀ mu ní yéésù. والذي أطمع أن omori ọ̀nà onírè èkwéyí ọ̀nà ike ana ayé àfẹ́fẹ́rà lè kọ̀tí ati kò jẹ́ ilé hùn ní ilé ní ní yóò mà dín iné kó ọ̀kà rẹ̀ yìí láti ohun tó wòrí rí dánil ibrahim lè kàánà ní ravan mẹ́sìnà seven agúrẹ́ ọkaị anabi ibrahim ata anabi muhammad sallallahu alaihi wasallam anabase ẹna ịlọ nọ na anabase tẹsílẹ yóò mori hi ẹna eguhu inira itauhid ọbẹrẹ mọ nọ ẹna ẹhẹ anabi ịnọ ntụ lọsọ anabi nuhu ata anabi isa ata anabi musa osufa ka nabi ibrahim ata nabi anaba muhammad sallallahu alaihi wasallam enere gugu ọdịna mọ nọ anabi ni na atọ ntọ ntụnụ ni enere denere gugu ẹni ẹma kakene gugu náà ẹyẹ esi esi shakil islam aka ẹma wika ẹkụkụ nyọnwụ nyọza ịrẹsọ hẹ ọdịna mọ anabi ni ni enere gugu na bene. ama to so tarti ime me di to ba bo kan ne ba muhammad sallallahu alaihi wasallam ne ba nabi ibrahim odo ene kirkin de ulul azmi eh dan ne sa sawan ba sha hu ne first position so no ne di ba bo slot yo to ni ni da awanye kan ne ni afa bon to na bo eh sa sawan abere mo no da se kokuma ni ni azana bo ina awliya ullahi ini wali yo ni batu to mori ni oyi gutu eteyi tauhi obi kai asanyi sei na yao ene eva vo mori hi osono bi tauhid khasu bu khasan ki me ka eh ande me kan kan ne bi ni ni onron to ni ni ene nyaw nyaso emire o ya

ya kùmí yàkùmí inú ya zo yẹ́rù eh, ka ìsẹ́yìn ọba àwọn ẹ̀yìn náà kéèyàn àdúgbò omori yìí náà ẹ̀ and anáfẹ́ ya tóra àríkà yàbà súwìrì yà tó sọ́nà ọgbọ́kẹ́ náà kò lè hó náà yàrá yàrá kùmí inú sọ̀nì àwòrán ọrí omori omori omori osire yi ozo no muri isire ya ori so no muri isire ya du sire yo ozo oza ono muri isire ya oniri iso no muri isire ya láti ohun tó mú rí yìí dáàbá yẹn nìkan ohun tó mú rí yìí habibu náà ohun tó mú rí yìí ọ̀rọ̀ lọ́wọ́ sí tẹ́sí mú abannabi ne abɔnton ne eh, ɛyɛ do sɛbaa de sɛbaa kare yɔ awuliya olayi nana tuwoku tawhid wòlí yóò mori nínú àkẹ́ tuwoku tawhid sire yɔ isu n'o mori ɔzɔ n'o mori sire ɔ isu n'o mori sire sɔ mori sire sáfɛ sá n'o mori sire na bani hinɛ kura am o mori wòle kalase isu mori sire ma bama wɔyɛ bugudu man abugɔda du du onyi hɛ isu n'o mori du onyi hɛ ɔrɔ n'o mori nyi hɛ ra do nyihero oza ono muri nyiheran do re nyiheri iso no muri nyiheran na tun to muri ni abaye ka shaitani umuri onyiheran ozo no muri nyiheran ono munafikin ni umuri onyiheran munafikin na heke Slaton to muri ni. Ama iso no muri ni he kan na re gihina al-Qur'an ọmọ bàbí sọ́nà òmùrí kẹsùn mi múrí ọmọ bàbá yàkàdé ẹ̀hẹ̀ ọ̀bẹ̀rẹ̀ mọ́nà dúwà dú ìsọ́nà òmùrí ọkọ̀ ọ̀bọ̀tán dúwòzí sọ́nà ọ̀tá ọ̀dọ́ náà múrí ọkọ̀ ọ̀bọ̀tán dúwòzọ́zọ̀ náà ọ̀tá ọ̀dọ́ náà múrí ọkọ̀ ọ̀bọ̀ níbi àdúwòzọ́zọ̀ náà níbi káfìrí ní ẹ̀nà àyè ụba ma oge nyi si ya omori ikewa n'izuku kazi ọkụkọ na ihe ọdị na dịrị omori ihe ewe aba nyi n'ukwu e, e, ahụ ahụ omori ihe ewe zikawa afụrụ ka wishi ahụ ọyị si mee duwa se zɔ uzuza nayi nayi ki islam duwa si se biro nɔ zɔ pɔlɔ dɔn wo toro ka an ka ekɔ nɔnɔ maa ni mɛ kɔtɔ nɔnɔ maa ni yan ama opponent dɔw ara yɛrɛ bi islam de ke su kagiri to o su tun ɛ ko ni sɛgɛ wɔ ɛ ko ni a ma fɛ wɔ yɔ na jɛ n'o mo yi ɔlɔ avɔ àwọn awọ́tọ̀ ọmọrí yìí ẹwọ̀rọ̀ káwọn náà jẹ́ pọ̀ ọdún bí òmòrí sílátùntò orí yìí ilé rẹ̀ ọmọ ní na nù ẹ̀yìn rẹ̀ diplomacy náà nìfà ẹ̀yìn rẹ̀ ọgbọ́ iná nù ẹ̀yìn rẹ̀ kọwa kàkàgbọ́ kọ́ ọwọ́ nukọ́rọ̀ ẹ̀fẹ́ sinatiri ntọ́ mọ̀rí nìyí ẹni sá hẹ́wọ̀ ẹni sá hẹ́wọ̀ wọ́wọ́ wọ́wọ́ èrè kẹyì oní mítìnì ní ẹwọ̀ mórí ọ̀háwà kẹ́nẹ̀ àbísà sábẹ̀ ẹ̀yà sí mítìnì at the expense of their religion lẹ́nà rẹ̀ ayé mítìnì sinatiri ntọ́ mọ̀rí nìyí àbísà sábẹ̀ ẹ̀yà sí mítìnì okwu ọmụrụ uhie nwa ọgwụ anyị si esi ahụ ka jiri osu wa n'izokwu a ụgbọ osi nwe otu wu fee ahụ anyị omori kpasị ndị anọba ọba ya anyị mere anọba ọba ya anyị isomori ɔsɛ kɔda dɛ ɔrɔ asɛ kɔda kò mori ka isomori ka mɛ isomori ka mɛ ɔno oyi dɛ ɔrɔ eyi ɔ omori ka fama afama anuma omori ka fama anuma edi ɔno di tohi da o tohi da o oyi omori ti mi ko nyara ba ɔno jɛ ɛtɛ ba ɔno jɛ ɛtɛ lọtọ tó mi ní. itohi megehebe fani mi dari kehete.

omori ọmọ sámọ náà ọmọ mẹtẹẹsì náà ọmọ fúrìsì náà náà ataba ẹyìn ọtí isa afárẹ. tọhid lama ìjà ọ̀rin ire quran ìjà aláàṣẹ kàrẹ́ yìí o ka anú mori bèbí kònyá náà anú bèbí kònyá náà tọhid lama tọhid àbọ̀lá yìí ìdọ̀sẹ̀ bá nẹ́tẹ́ tó wáyé ká gẹ́dẹ́gẹ́dẹ́ a ara náà mẹ́rin omori bèbí kònyá náà tọhid àbọ̀lá yìí.

ọ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ pẹ̀lẹ́sán ilẹ̀ tẹ̀lẹ̀ ní iye bá tọ́ àmọ́sọ́tún tó rí rí ìsinmi bá àdẹ́ẹ̀sì mẹ́pẹ́júwe ní ma bá pápẹ́júwe náà bọ́ sáàsà ọ́nà ìrìnà ń bá àdẹ́ẹ̀ni ní pòòrò ní ma ìsìn na náà wídò fi yé yẹ tẹ̀lẹ̀ ọ̀nà bí àhọ̀nà èrè ẹ̀wọ̀n ààfọ̀ lùwàrí àhọ̀nà ẹ̀wọ̀n lọ́dọ̀ tó mú ní ìrọ̀ iṣẹ́ ọkà náà kò rẹ̀ ọ̀nà máa kàíṣẹ́ náà nù ìrẹ̀ sọ́rọ̀ zọ jùzá péjúwe wọ́n àṣẹ panadol wọ́n àárẹ̀ ọ ìrẹ̀ sọ́rọ̀ tó wọ́n ìka náà kà panadol ó rí ìrẹ̀ sọ́rọ̀ tó ọ̀rọ̀ ìrùwò anatọ́ ẹ̀hẹ́ ìwọ aná mẹ́kẹrẹ sọ ọta panadol lọ́tí ojú omi mẹ́sì àná ewu ní òye yìí ilé mi pọ̀ ẹ̀tẹ́ rẹ̀ ìdí mọ̀ akọ́kọ́ àná àdó yìí ewu wú náà bọ̀ ọ̀bì káyé panadol lọ́nà mi anáwúrú onírẹ́sọ̀ ọ̀sẹ̀ ha sọ̀ dáàbò kàkà tòyí ìdánù azọlómùrí tó ìwé ní iná rẹ̀ rẹ̀ lè ní ló wà nyẹ̀wò nyọ̀ aka yẹ e, oye ke panadol lọmọ osi panadol lọmọ mi kẹmẹ kó lè di odi kẹyọ ka panabi panadol jòdì e, kẹyẹ o ka tọ́ mi panadol ọ̀ ẹsẹ̀ lẹ́sà ayọ̀ lọ́sọ̀sọ̀ kẹmẹ kó lè di sọ́nọ́ ma ẹ̀yìn jòdì kẹwẹ́ bá mi ni panadol ama ɛwà yɛ kae ɔno bá lɔɔnu kakɔ ɛsɛ ɛsɛ awo kae o ɔfɔma mi sábà fún bɔɔdi o ama nipa wa mi esikɔ hanu ɛsɔka na kóozi tìdúri ɔ ɔnà bɔbɛrɛ mu n'ɔba rɛ yɔ ìdúwàárí ọgbọ́n wà sọ kànáà kóozi asúrì panadol di panadol wà rẹ di di rẹ sọ wọ kánò amma wa ariyo jozi kai e, islam a heko shuru tita ka a mahanoko ehe ka ya ya ya homa uwa ma wa ariyo do shaya otido mori ko mori isra so me tahe ke wa nyon shoka am ze ze mori a shoka ebi panadol wallahi alazim ebi panadol wallahi alazim ebi paracetamol Wallahi lazim any pain reliever. Láti ohun tó ọmọ nínú. Mẹ́rin ọ̀sán ọmọ ni yá, èyí tí mo ṣe kúkú bí ìhù ọgọ́n. Láti ohun tó ọmọ nínú. Tọ̀yí abiruwire abiruwire ama ama ama avehe domori ba mere enyi domori ba sere enyi vehe washo were were abiruwo no kai enyi send enyo katona vehe ni ina vehe eh kumani nikati kik ukati cover ukati gege anavaa ama wasirubire ya n'ọdẹ diozi ka ọda ka atuwokwu a irubire daani daani amadukwukwu eji omori yi sinọtụ ntụ omori yi irubire yi ọ bụ mee ka wanye wọbọnada sọyịna ọrụ bụ mee ka wa ha ama ha. mee iruwo iruwo kí na-enye wọn ẹsẹ ya náà ẹhọ jẹ máa zọ yìí nyara ọrụ ọrọ ayọrọ kẹ àmọ ànyẹ lẹyìn náà ẹrẹ yìí ẹhẹ iruwe dáadáa kí sábà iruwo ní ẹsẹ mẹ sábà bí ẹhẹ mẹ ẹsẹ ká máa kúkú ní ayabɔkyere ama sɔ ɛtɛrɛ ɔbɛ ɛmɛ silati otu omu n'iyi ya ma mbɔ fantela ɛmi kabara ati n'egbere awo ɛ awɔ anibere awo awa ha awa bi ɔ ɛmɛ mɛma ni ɔ silati otu omu n'iyi di tawhid khas eh, tawhid al khassa tawhid da mo mori ni le ni nara ba bo ba o de ka asukan wasi sababi huro ni so huro de jozi ka were kenyo katana dan jozi ka were kenye patere wono do eni jozi ka asu asu asu tuwo kwa we tuwo kwa islam ɔkawɔ rɛ bi agogo islam kawa tu wo ko a wa mɛ wɔsɔ rɛ silafin tó mo rí mi. àmì ẹ̀yìn katana bí sábàbí ọ̀yìn mẹ́ka wà rí ọ̀gọ̀ ẹ̀yìn katana van ọ̀yìn mẹ́ka wà ha. wọ́n wà nábàá muhammad sallallahu alayhi wa sallam ọ̀ka yìí ìmàlù wà á mú nìyí wà á lámù anna ahadan minkum lẹ́yìn jíahu amaluhu. duwa ma yɛ ne kɛnyɛ ɔlɔ no kɔrɔ ha de ko kɔrɔ mu no uro kɔ mɛ kawa ha ntomori kɛnyɛ no zo ɛnyɛ zɔ ma bi ɛɛ ɔkɔrɔ nɔ mɛ bi kɔnɔ mɛ ɔkɔrɔ nɔ mɛ ha ama ntomori ɔkama wa mo kɔrɔ no rɔhɔlɛ imam bukhari wa muslim imam bukhari ati muslim ɛdɔɔbɛn ɛhɛ yɛ ne sɛrɛ ŋun yi zɛ naani. ini sababi ɔne kaki sababi ana tɛhɛ ɛkpana dɔdɔ no bari bi rɛ fani ta abɔ tɛhɛ ɔtɛhɛ yɛsi rɛ ŋo ini sababi ɛnɛ ɛtɛhɛ ana tɛ anki sababi imani ɔri sababi kɔrɔdɔ ɔmori yi wo do do ntu ɔmori yi zezɛ yi la do siri ɔmori ɔrɔrɔ ntu ana. ẹsẹ ní eme bẹ náà ẹtọ ẹ àbáyé ànáró kakọ náà náà náà ẹsẹ ní sábà bí ọyẹ dánwó yóò mórí oríṣiríṣi yóò mórí ọ̀rọ̀ ntọ́ mi ọ̀rọ̀ mèrè ló eré kọ náà ẹsẹ ní sábà bí ẹmá tẹ ẹmẹ ẹtọ ẹ dẹ ẹhẹ ẹsẹ rẹ ń wọn náà sọm àbíkà ọ̀nà ẹnẹ kẹkẹ ọnụ ọmẹ ọmọ ọmọdé kudu ọmọdé mẹkọ mẹkáyé wàbọnulẹ sọ yẹn tẹ ha tẹku owó ibi si rẹ ŋu ìnàndíkàyé sábàbí anatọ ẹ lọtí ohun tó mú rí na ìyẹn sọláàtì ọ̀nà amẹ́ni anábàá muhammad sallallahu alayhi ini pọ ọ ịma nsị sababi ono n'uhuru ozi jozo ike n'esire kadara isi omurire ametite kọva amị danabai muhammad sallallahu alaihi wasallam dogo hini jozo ike e ina tu abai ya tuwo ku sababi ama bi ya shai turo omurihi don to omuri doka ma minkum min ahadin إلا وقد علم مقعده من الجنة ومقعده من النار أنظر محمد صلى الله عليه وسلم أقول نيون يراي أمري يا هاي يا تاني إن الجنة أري يا هاي يا تاني من جهنم أمري يا هاي هون الجهنم ساكا إذا بك أمري ورحمة تطلع كره أبنا ترين أري كهاي يا تاني هاي يا تاني قالوا يا رسول الله أصابني دك وانتمري أفلا ندع العمل ونتكل على الكتاب وجه يكون وقرأ إمه أصير يكون مقرأ ليكون شاطرا إذا مريلا يا أبو يا أبو ماني نبو يا أبو ماني مه بيا نبو قرأ تته بيا أبو شاطرا أدو مريلا ترى تته إكا أهاي هاي دون تومر دكلا دكلا imalu don tum da kwa ne mu koron ne fa kullu lima iso ya ka fa video be yi huna na akayan to mori ka ya rasulullahi e won to mori ara aita ma yakdahu an-nasu fihi al-yawma aweri asubure isala na masubure tinani inire ina jin wa yamaluna da ya mukoro tinan kotwenobo kovime amrun qudi alaihim wa madar am fi ma yastaqbiluna mimma mimma آتاهم فيه الحجة ده هم توم ريسن كاين أصبر نوع الرام أي ميزيزي أنا أني رأينا ونو نيا أكو أكدو أنا أفسان لو أما كاني Admission ya uro. Ene ya rahu. Oni ivi tia ne ògùn àìsẹ̀ ọmọ ẹ̀ẹ́nẹ́ nìna ẹ̀họ́ tó mú ní ìṣègbóró rẹ̀ àtàbírí amábọ́ na ma mọ́nà amasị rẹ̀ tó rẹ̀ so lóòjọ́ na. àbúvánù iná so lọ́wọ́ a tó rẹ̀ rẹ̀ mú káyé ọ̀rọ̀ bàbá àmẹ́yẹ sọ̀bàrà ire ya ọ̀vin ni ìjọ ọ̀bá wúrí ìlú du sɛbɛ kani sɔ wee bɛ ni ìdénu rɛ anɔnɔ náà ka ɔka ɔka nanɛ ɛnu sɛbɛ ama na mɔ ɔgɔn ne yɛ ahɔn tó mo ní sè ká ama ɔmɛ délé silatu ntó mo ní mi fakɔl ntó mo ní dɔ onto omuli okai isi omuli ire akyere to ɔhwere so ɔbi ne dɔm kɔrɔ to ɔhwɛ ho ɔsi bi dɔɔle anyi so wa mɛɛ wa azo sɔmɔ bɔbɔ adi mɛni mɔ ɔbi mɛni ɔlɛ ɔlɛ ɔyinu sɔ n'ɔlɛ abi bɛ ɔlɛ abi yɛ isi ɔbɔ sɔmɔ tɔlɛ fɛ si ɛnyi dɛ ɔlɛ si onto omuli ire ɔbi ɔno ire akyere to ɔhwere so káwọn bɔbɔ ɔbɔ látún tó mú rí mi kọlu asáàbẹ̀ ní dẹ́ka yẹ́ rọ̀ ṣúlọ̀ láyé ẹwọ́n tó mú rí afẹ́lá na dáwọ̀ la'amari wọ́n na takilu alákìtàbìnà ẹ̀ wọ́n wọ́n ṣúlẹ̀ títẹ́ wọ́n àkàyè yakókú zi yẹ́ máa bú kọ́rọ̀ títà sílẹ̀ kó bó mi zizi sílẹ̀ zuwẹ́tí yẹ wọ́wọ́ vati eh bi a sha turu so mo rira kere tete ene bi tiwo don to mo ri dokin la eye imanu wa muqarrana fa kullu muyassarun lima khuliqa lahu ko mo ri bana mere mo yorora iso mo ri torora ko ba me so mo ri o to ka wa me o mo ri mana mere wo yo lati o to mo ri ni rawahu al imam ini sunan ababeka honto muri yuse asabe ne honto muri zekaye ara aita adwiyatan da biha e wonto muri aweri ahonene na ne enen ene ase ma hono kwaaya oni ase ma hono wojaaya wa ruqan nastaqi biha ari epada ma ruqya ay qur'an yon aduwo ntomri yon oni ase me padama an wa na taki biha ori enwo babo ine enwo baba na me boro oni islam don we hi oni ase sire nwo hal taruddu min qadari allah shay'an anyi so nyon kuku ole ini kadara omori ini so no mori ra metito ko mi tola anyi no nyon kana ko ole faqal don to mori dokai hiya min qadari lahi eh ini kadara omori oni reya

ọnọkwana anyị gọkwana anọ ijo wenu beka ụkwa na ahịa onye ahịa epidemic ahịa onye onye onye enyere e ahụ

ẹwọ̀n láti ohun tó wù nínú àmà àbáyọrẹ èyẹ ikú ọkọ náà nyẹtẹ àdáàdá gáàzà nínú ewu ẹ díẹ̀ sẹ́yìn náà ọmọ ẹ̀kọ́rọ́ lọ́kọ̀ náà náà dọ́rọ̀ àwọ́ka ọkọ náà dágbọ́là àmà nyẹtẹ àdáàkọ́ dágbọ́là nínú ewu ó ẹtẹ náà

ọmọsọ́mẹ́lẹ̀ wọ́n kẹ́ ní sísun tó múrí kàánù ẹ̀kùnrin ló ti ẹ̀tọ́ mú èyí náà ó lè ti ẹ̀tẹ́ àdáwọ̀ èyí náà àbánára àzẹ́ òyò bọ́ ọ́ fífẹ́ ẹ̀mí wẹ́ẹ̀yẹ̀ uliana baba yangu jozono nane sababi oiveyi oiveyi ni nani ogahedeva sababi oituweku ogahedeva anyi wamenya otuweku sababi dobishiriku dáyé wọn mẹ́yàn fún tí wọ́n kú sábàbí dọ́bì dị. wọ́n fún wọ́n kú sábàbí ní èrè kàyè panadol lọ́múrì ọmọ sí ẹ̀sọ́ ó máa bá rí àwọn ẹ̀sọ́ ọ̀sọ́lẹ̀ ìṣíríkù ẹ̀ lọ́tọ̀ tó mú ní anyị dọ́kta enye ní aka yìí ẹnẹ́ èyí òmùrí ní èyí tawhid ara ẹ̀ẹ́nẹ́sìkẹ̀mẹ́sì bìrẹ̀ ara àzámọ́ ọ̀kùnrin dára ayẹ́ ọ̀pọ̀ náà dọ́mọ̀ ẹ̀rọ àwọ̀ rẹ̀ ní dọ́kta dọ́kọ̀ injection ọrịa na-atụ na ọkari ọkahe n'aka na anyị to be clear our clear ọ aha nene na ka ya ụkwa na kọm the laboratory analysis ya ka ha na ẹ̀jọ́ ọba àkọ́ àkẹ́ndọ̀ ka ẹ̀nà ìròyìn ẹ̀bẹ̀ ọkùnkùn kàkà ìròyìn ṣòmùrí ibẹ̀ ọ̀rọ̀ ni ẹ̀nàmà ẹ̀rọ̀mà kàkà ìròyìn ṣòmùrí mọ̀ ká ọ̀gá máa kẹ́lẹ̀ láti ohun tó kúrí ẹ̀rì jí injection náà ó disappoint ọ̀sọ̀ àká what happened ẹ̀bí à wáyà ní ní ya ní ẹ̀ka ẹ̀yẹ́ ẹ̀yẹ́

jùzánù náà na tawhid ọ̀sọ̀rọ̀ òbòdí yìí ọ̀sọ̀rọ̀ ó bá bọ̀ ọ̀nà sẹ́yìn náà ọmọ rọ́dì ọlọ́rọ̀ ọ̀nà orí àtàrí kó omúrí ọ̀pọ̀ orí àbáríkà rẹ̀ ìsìláṣẹ́ tó mọ̀rí ẹ̀ẹ́tù abanyanyawo arafa baba ọdún pẹpẹ mẹjẹ àmọ anyá ha yìí nìyí mẹrin ká yìí nìyí anyá ó na kété nìyí tẹ ọba ayé ọrẹ àmọ dẹ nẹẹdẹ kò na nìyí náà láti ọ̀tọ́ mọ̀rí yìí nìyí kínyẹ sẹlẹ tó máa أباكك أمترنا بفضل الله والحمد لله اللهم اجعله صيبا مباركا آمين تواصلنا سيدنا عمر رضي الله عنه أو بيتونا إنما الناس يقوى نيرا ọmọ ma ọ yìí ni mọlá sí ọsùnmẹkù ọnyára ọsùnmẹkù hẹẹba ìyá gbàgbà mi sẹ ẹni ọmọ ẹka ẹwọ sọni ká ẹsùn wọn sí ni mọlá onye ọkà ẹkọ mọlẹ ọmọ àná ọkà àìjẹ wọn ní fámìlì ọmọ kọlọ kọwọ pa wẹẹ yàn náà wẹẹ mọlẹ yìí ọkọ náà yàn náà mọlẹ ọkà na wa bakwa ete jine hun mela sika yi samo me o samo me zori hi gold o ri silver kwete woni so dudu lati onto mo ni ezola le iza na mo ri asesara ono mizizo no islam ka we mizizo o mizizo no bi sababi ọyọ na iná ní mi zizé náà kò sí ọ̀rẹ́ fún ẹgbẹ́ lọ́tún tó mọ̀ nínú ẹgbẹ́ ìmì zizé náà wà ṣáyẹ̀ wa ìdí wọ́n kọ ẹ̀fẹ́ dúwé ní ẹni ìrẹ̀ ìlú ṣẹ́ túrò mọ̀rí ṣẹ́ túrò mọ̀rí imagine àbáyẹ́tẹ́lẹ̀ kàkà yìí o si notu ne to chairman ne to governor ne to president ne to minister ne o tan o hɔ sɛɛ ɛsɛ akɔsɛ mɛyɔ wɔ ɔba mɛyɔ ɛnɛnyɛ ɔdi ne o tɔ na ama do hyɛ turi ne o tɔ ma láti nínú ìgbésẹ̀ ẹ̀rọ dẹ̀ kọ́ lọ́wọ́ sínú ẹ̀fì ìjẹ́ ọlọ́rọ̀ sí mẹ́fì ọdọ́ fún ẹ̀sọ́ ẹ̀tù ní nóòtù ẹ máa fi ètù ìgọ́wọ̀nà ní ìgọ́wọ̀nà mẹ́sáyà wàá mà ní ṣáì tọrọ nọ̀nà a náà sí nóòtù tu gọ́wọ̀nà dé ẹsọ́ àkọ́ gọ́wọ̀nà mẹ́dọ̀ ọ̀gọ́ mẹ́rẹ̀ ṣíríkọ̀ ọ̀nà ìjẹ́ ọlọ́rọ̀ sí nóòtù dúṣáì tù ní nóòtù náà dáwà jẹ́ náà da kinu to na kure sa tura da ya wona ku yi don mori hi amara mere yi shiri kore ba na to to o ma tu mo ku se na ni de ama su sa tura abaya wona yi don mori ba yi pe mori ko mori na ku go sha mi mi de o de ke president on wa pasi no to kanita minister kama ẹ̀ka kìí sí president lọ́ka ti minister mẹ́fà mẹ́ wọ́n máa wà sí lóòótọ́ náà rọwọ́ lóòótọ́ náà social tọ́wà ayáwọ̀ ìdó mọ̀lì tọ̀hídù hásọ̀ ọzọ́ì tọ̀hídù hásọ̀ ọ̀nọ̀zọ́ì ọ̀nọ̀zọ́ì dọ́zọ̀ brọ́dà sọ́rọ̀ ẹ̀yí brọ́dà fún ẹ̀kọ́ àkàánù dọ́zọ̀ yẹ tẹ̀tẹ̀rẹ̀ do ere ka wọn nọ ẹbáyé sáwọ̀rọ̀ kọ̀mẹ́ ọdọ́ ọmọ ẹ̀wọ̀n wà ní tọ̀hídù hásọ̀ òyà ni yẹ ka yẹ omori ọkiri ọ náà fífà àfin ọkà omori àkàsọ́ vin ẹ̀nẹ́bọ̀là ọnú ere ka yẹ bọ́ ọmọ ìsáyọ̀ ẹ̀nẹ́bọ̀là omori ọmọ ìsáyọ̀ ọmọ mẹ́rin èrí gbọ́dà sọ́wọ́ ọ̀rọ̀ dẹ̀ yà á fẹ́ wọ́n níbi yàrá yín ká wọ́n pọ́ọ̀mù ìsàmbá ọ̀rẹ́ wa ṣọ́ọ̀sẹ̀ vamos não não mọ̀ kàtẹ́tẹ́ yọ lọ́ọ̀zọ́ ọ̀dọ̀ọ̀dọ̀ níbi fún àzọ́ àmì ilé àmì lọ́tún tó mọ̀ nínú mi dona á yí tòhí ìdọ́nà náà wọ́n yá ní ẹ̀ka ẹ̀ omúrí ọ̀kadàrà ní báàlì rẹ̀ múrí ẹ̀mọ́ bọ̀ báyà yìí nìyí tòhí ìdùkọ́ sọ ọ̀vọ́ yẹ tẹ̀tẹ̀rẹ̀ ọ̀vọ́ yìí Di dituwoku a isoni di dituwo de ki sababi kutuwoku di shatul sababi di ya yo muri ana mere di ya yo muri ana mere an isa na wala bi kai enyi sababi re onu muri tu ne hono ma ana gota enyi sababi re onu muri tu ina hono ma do gota do je wan Ehi. ina bi durubi rɛ ina bi sɛ na amekere yɛ ɔmɛ ɛnya na bi na independent wɛn de tuka bi sɛ bɛbi yɛ a nyi sɛ bɛbi sɛ na wɔli de ku peru ìjẹni dɔɔso fi mɛ a nyi sɛ bɛbi sa ɔna wɔli de ku peru ɛnyi sɛ bɛbi kò nyɛ na na independent yɛ ma ɔbɛrɛ mɔ n'oye. ibi sábà bí ọ̀nàmọ̀rí rẹ̀ kú yẹtẹ ọ̀nàmọ̀rí tìǹẹ̀ hàn náà kò gbùrùgbọ́ ní rẹ̀ yà sí mẹ́ ọ̀nàmọ̀rí rẹ̀ kú pẹ̀n àníṣà ìmà wà mí à ìṣe ní èyí sá kàṣà rẹ̀ ní mẹ́ ọ̀nàmọ̀rí rẹ̀ kú sábà ìgbé sá ní àká èyí kẹwọn àbẹ̀ èyí kẹwọn ọ̀bẹ̀ ní sábà bí ẹ máa mẹ́kírẹ́ ọmọ wàhálà mẹ́dùn ọ̀mẹ́ ọ̀hún kọ̀rọ̀ di ma ṣọ́ọ̀pù ju rẹ̀ ó wà ní ní test laboratory test àkàbà yìí drug ana sensitive dányọ̀nù rẹ̀ ànyọ̀nù sensitive tó anamukọ́rọ̀ wọ̀rọ̀ nọ dányọ̀nù resistant tó ẹ̀mẹ́ ẹ̀mukọ́rọ̀ wọ̀rọ̀ nọ èwe ìwùsẹ̀ kí sẹ́bà àmà ọmọkọ́rọ̀ yẹ o náà kì í àhánà náà ọmọ ọmọ ọmọ o. ịnị ini mawania ini sɛ na eyi ɔyɛ ɔtafa mu kɔrɔ na ɔno omori mɛto ɛwo ɔno enetu na ɔno anetu na na tuntun omori yi. àwọn mara yìí ni abuka akɔwà sensitive ka kàhónónó na ɔbu mu kɔrɔ yìí o ìjà mi test wàá rí okporo ɔmu kɔrɔ jake omori ọ mi yàn dàkɔ mu kɔrɔ. ụkwara naanị omori ọrụ atọ ọhụrụ ya mmiri ori yi ọrịa ka wee mee ebebe omori ọsị mẹta nyere ọrụ nọ kòdàbà àbẹ̀bẹ̀ ụkwọ na achọ abahụ na akwụkwọ kwọ bụ ya mụkọrọ ọ kọmkọrọ ama ọfọsiti náà máa ń bẹ tẹ́lẹ̀ káàkọ́ ṣọ́nsìtì ọ̀ṣọ́nà ṣọ́nsìtì dàkọ́ ọ̀yà rẹ̀ ọ̀yọ́ mẹ́yà yóò mú ìsì mẹ́tọ̀ wọn bí ọ̀nà bọ̀ wọ́n yà rẹ̀ jọ̀dọ̀ náà ẹ̀yí brothers mẹ́sì kama káàkiri wíì wọ́n àwọn ọ̀fọ̀ ní ibi tó ẹ̀fọ́ ká wọ́n yìí sábà ọ̀kọ̀ mẹ́ ọ náà mẹ́ o ẹ́ báyọ̀ gùn bá náà ọ̀kọ̀ mẹ́ ọdọ́ mẹ́ o tawhid an ba jozo kawa zo ne bi tawhid ba jozo awon eke in eh, anebe da da akọ na me ba me ne fa akọ na me ba me ne so e wa na so ka to mo e akọ na zo me akọ na me ba me ajuwo muri wa se ya ba me

ụmụ ononyeju ọ̀rọ̀ ọkọ̀ náà ní ẹ̀bá àmì ẹ̀yà ní sọ́nàmì ọ̀yà ọ̀yà ẹni sọ́nàdà kan náà mẹ́ lóòkù rẹ̀ ọkọ̀kọ̀rọ̀ mẹ́ ọ̀yà ọ̀yà ẹni sọ́nàdà kan náà mẹ́ ùsù ọ̀rẹ́ ọkọ̀kọ̀rọ̀ m múlẹ̀ ọ̀nà bọ̀ báyà ɛna enye ike a ɛna enyi sɛ ezidwo ɛna edooro ɔno de mahyɛ atulɔ oyi hyɛ omo mu ɔno nsa bɛbi independent na enyi sɛ nkwa ozidwo enyi sɛ eko ozidwo bɔtɛ yɛ wɔn oyi hyɛ o yi ɔno de kekisɛ ɔyɛ bɔ إنما أمرنا إذا أردناه أن نقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا يقول له كان فيكون ilé yóò mọ̀ ní ìjọ òsìkò ọ̀bọ̀ ya dọ̀ka ẹ̀ka máa ní àbá ọ̀bọ̀ rẹ̀ màṣí àtúnlá òbí sábà bí kò ní àná ìrẹsẹ̀ ẹ̀ ẹ̀nà ẹ̀yìn opponent senior opponent ó yìí sẹ́ ẹ̀zìgì ọ̀ ẹ̀yìn sẹ́ ẹ̀dọ́ ọ̀rọ̀ ẹ̀yìn sẹ́ kọ́ hà náà kí sọ́nà náà mẹ́ bá sọ́nà mẹ́ ẹ̀yìn àmọ́ ọmọ náà ló sire ẹ̀yìn ló sire ẹ̀yìn ká ọ̀ọ́nà lórí sire ọ̀sákàyè na onye ọnya Ma adịghị mashia na orisha nọrọ evo orisha ọ̀rẹ́ ìrúgbó iṣẹ́ ni rẹ̀ wọn ẹni sọ́sọ̀ ọgbọ́gbọ́ ohun sí ilé ìjẹ́ ní kẹyẹ ibú èrè kẹrẹ ọmọ láàrin náà ni láàrin sọ́sọ̀ anábẹ́rẹ́ pè ẹgbẹ́ ìjọ iná bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ bá ara rẹ̀ odòdó èrè kàrin náà láàrin sọ́sọ̀ anábẹ́rẹ́ pè fàálọ́n lima yorí omini sí yọrí mẹ́ṣíyàtùlá ọ̀nà bí sábàbí kò nyẹ́ra náà yẹrẹ fẹ́ hẹ́ ẹnẹ́ ẹ̀yìn sẹ́ ẹnẹ́ ẹ̀yìn sẹ́ ẹ̀zìgbọ́ oríṣẹ́ òmòrì oríṣẹ́ òmòrì ọba mọ̀ wọ́n yẹrẹ kanáà báyìí muhammad sallallahu alaihi wasallam iná dúró náà ọkà yìí àwọn òdòdó rí dọ́kà mi sáà ẹ̀wọ́n máa ṣáyọ́ hínà ọ̀ máa sí ló hínà ọ̀ oríhìn nẹ́tùm onú máa sí pọ́ ìṣẹ́rẹ̀ oríhìn nẹ́tùm ọ̀nàwọ̀ onúfùgín nẹ́tùm máa sí pọ́ ìṣẹ́rẹ̀ ìrùwà kàwẹ̀ sí ṣẹ́rẹ̀ mú ọ̀nà ẹ̀kọ́ hínì nẹ́tùm àsúkọ̀ yìí hínì nẹ́tùm àsúkọ̀ yìí baki áwòdò bí mọ̀ afratíkà mínú ọkọ̀ bákì máa pọ̀ ìṣẹ́ máa náà lafiya masu poisire hono bawo hono oya ki lafiya yetem asu chuya yetem wa a'udhu bika minka ma ba poisire re o kawari sire mu hono ba wa wa a'udhu bika minka me me zebaro kawari sire mu hono ba wa iná bí o tó múrí ọmọ rẹ̀ múrí ọ̀nà wọ̀wọ̀ rẹ̀ o bá fọ́ ọ̀fẹ́ iná bí o tó múrí ọ̀sá káyé lámàjá wà lámàjá àmínká ilá ilẹ̀ ìka lámàjá ẹ̀yìn náà ní ojú nà ẹ̀yìn ọ̀rọ̀ fẹ̀yẹ̀ni ẹ̀yìn àmàfọ́ ẹ̀yìn ìzẹ́yìn ọdọ́ nà pọ̀ wà lámàjá ẹ̀yìn sọ̀rọ̀ ní ojú nà rí ọ̀fá ilá ilé ìka ẹ̀rẹ́ mi dáwọ̀ ìwò ní ọ̀rọ̀ sí báyìí ṣùgbọ́n wọ́n mọ́ bàbá bá rẹ̀ lúrẹ̀ èzé rẹ̀ wọ́n mọ́ mọ́rí rẹ̀ èébùrì sí náà ní òmórí wọ́n ti lásì ọ̀bá rí sí náà ní òmórí òmórí mẹ́rẹ̀ èébùrì sí náà yọ a máa sọ lọ́wọ́ wọ́n mẹ́rẹ̀ lú èzé rẹ̀ lú èzé rẹ̀ àmì muri ana baba yayi آمين آمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلفة قامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وحريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين انك على المتشاء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب الله توفنا مسلمين مؤمنين بعد العمر في الصحة والعافيه وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين يا فعالا لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم هدانا إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين